Indigenous Rights Radio, because knowledge is power. mo tún kalẹ̀ sórí ètò lónìí ètò tí a ti ń pẹ̀kẹ́ lu àwọn ohun tí covid-19 ṣe okùnfà rẹ̀ láwùjọ ṣé ohun tó kọ wájú sí ẹnìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gangan bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kòró yìí rí o àmọ́ ẹni tó bá kàn òun ló mọ̀ Tókunbọ̀ Dàda lórúkọ tèmi. àwọn iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ iléeṣẹ́ ìjọba ilé ìjọsìn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti ń rọ àwọn aráàlú láti lọ gba abẹ́rẹ́ àjẹsára covid-19 ohun tó bójúmu ni eléyìí àmọ́ ǹjẹ́ àwọn aráàlú tilẹ̀ ní àǹfààní láti rí abẹ́rẹ́ ọ̀hún gbà arábìnrin bọ́lárìnwá tán jẹ́ àkọ́ṣẹ́mọṣẹ́ lórí ètò abẹ́rẹ́ àjẹsára ti wà níkàlẹ̀ láti dá sí ọ̀rọ̀ ọ̀hún ẹ gbọ́ mà ǹjẹ́ àwọn abẹ́rẹ́ àjẹsára wọ̀nyí wà dáadáa fún èèyàn láti gbà. àwọn abẹ́rẹ́ yìí wọ́n wà ní ọ̀pọ̀ yanturu a ní AstraZeneca a ní Moderna a dẹ̀ ní Pfizer. irú àwọn wo ló lè gba abẹ́rẹ́ ọ̀hún tàbí tí kò lè gbà. ẹni tí ó bá pé ọmọdún méjìdínlógún sí òkè ló ní oore ọ̀fẹ́ àti gbà ṣùgbọ́n ìjọba wa ti wá wò nísìnyí pé àwọn ọmọ wa bí ọmọ ọdún mẹ́rìndínlógún sí ọmọ ọdún mẹ́tàdínlógún tí wọ́n ti rí èsì ìdánwò láti lọ sí iléèwé gíga yunifásítì ní ilẹ̀ òkèèrè tàbí nílẹ̀ èyí tó jẹ́ wípé ó di dandan kí wọ́n mú káàdì dání ìjọba ti ní kí wọ́n máa gbà ọmọ ọdún mẹ́rìndínlógún sí ọmọ ọdún mẹ́tàdínlógún wọ́n ní oore ọ̀fẹ́ àti gbà so àwọn tí ò lè gbà náà ni àwọn tí ò tí ì tó ọmọ ọdún mẹ́rìndínlógún olóyún ń gbà ṣùgbọ́n tí olóyún bá máa gbà ó máa lọ sí hospital tó ti ń ṣe ètò ìlera oyún láti béèrè lọ́wọ́ dókítà tó ń t tọ́jú ẹ̀ pé ṣóun lè gba abẹ́rẹ́ yìí wọ́n á sì fún ní ìwé pélébé pé ó lè gbà á bẹ́ẹ̀ ni ẹni tó ń fọmọ lọ́yàn náà ó ní láti gba ìwé pélébé pé ṣé mo lè gbà á á dẹ̀ gbà á ibo ni àwọn ibùdó tí wọ́n ti lè gbà á. àwọn èèyàn ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti lọ gba abẹ́rẹ́ yìí ní gbogbo àwọn ilé ìwòsàn alábọ́dé ní agbègbè wa a dẹ̀ ní àwọn ilé ìwòsàn aládàáni náà tó jẹ́ wípé wọ́n ń fún àwọn èèyàn ní abẹ́rẹ́ yìí bẹ́ẹ̀ la ní àwọn hospital ìjọba Ani state hospitals a dẹ̀ ní teaching hospitals Ti wọ́n ń fún àwọn èèyàn ní abẹ́rẹ́ yìí. Ibo ni àwọn ènìyàn ti lè rí òkodoro ọ̀rọ̀ lórí abẹ́rẹ́ àjẹsára COVID-19? a lè rí ìmọ̀ràn láti Ministry of Health a lè rí láti Primary Health Care Board National Primary Health Care Development Agency tá bá lọ sí wẹ́bsáìtì àwọn tí mo dárúkọ bẹ́ẹ̀ ni ti àjọ tó ń ṣe ètò ìlera àgbáyé a lè rí ní ti UNICEF náà Yorùbá wà ń bẹ̀ òyìnbó wà ń bẹ̀ láti sọ fún wa nǹkan tí a bá fẹ́ mọ̀ nípa covid nineteen. ǹjẹ́ àwọn ẹgbẹ́ tàbí aládùúgbò lè sọ wípé kí ẹ wá fún àwọn ní abẹ́rẹ́ ọ̀hún? tí a bá wà ní agbègbè tó jẹ́ wípé a fẹ́ gba abẹ́rẹ́ covid nineteen a máa kọ ìwé ránṣẹ́ sí executive secretary primary health care board a máa kọ síbẹ̀ iye èèyàn tó máa gba abẹ́rẹ́ náà ìgbẹ́ ọ̀tá fẹ́ kán wá gba àti àsìkò a dẹ̀ máa kọ nọ́mbà tó jẹ́ pé tó wá fẹ́ báyàn sọ̀rọ̀ láti mọ ibi tí a ti fẹ́ gba abẹ́rẹ́ yìí a kọ nọ́mbà náà síbẹ̀ ó ti di ṣíṣe nìyẹn. Indigenous Rights Radio because knowledge is power. ní báyìí tí a ti mọ̀ wípé abẹ́rẹ́ àjẹsára covid-19 yìí wà dáadáa tètè lọ sí àwọn ilé ìwòsàn alábọ́dé tó jẹ́ ti ìjọba kó o sì gba tirẹ̀ tó o bá ti gba ti àkọ́kọ́ má gbàgbé láti gba ìkejì o rántí wípé a nílò abẹ́rẹ́ àjẹsára yìí láti dáàbò bo gbogbo wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olùgbọ́ mi Paramount FM ninety four five Abẹ́òkúta láti gbé e jáde tí cultural survivors indigenous rights radio tẹ́ pẹpẹ rẹ̀ tó kúnbọ̀ dáadáa lèmi ń jẹ́ ó dàbọ̀.